وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يرحمكم الله واعلموا أن الله سبحانه وتعالى قد هبان بدين عظيم وهدانا إلى صراط مستقيم فيه غنية والكفاية وبه سعادة والهداية منه الحمد والسلام وإليه الحب والوهان من تمسك به أعزه الله بقدر ما تمسك به أخر ومن تعود عدله الله بقدر ما ترك وحج وجهد عباد الله ديننا أكمل الأديان وأفضلها جمع بين مصال الدنيا والآخرة قال سبحانه وتعالى وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا عباد الله ديننا دين وسطية لا إفراط فيه ولا تفريط قال سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا فبالله عليكم كيف يرضى المسلم لنفسه أن يدعي هذا المكان الذي جعله الله بين يديه وأن يري الهوان والكتاب والسنة نصيب عينيه عباد الله وكيف يرضى المسلم لنفسه أن يصبح ضالا بعدما كان دالا ولكنه قوله صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بالذراع حتى لو دخلوا جحر ضب تبعتموهم قالوا يا رسول الله هل يهود والنصارى قال فمن رواه البخاري عباد الله ومن السنن الكفرية التي جاءوا بها هؤلاء الكفار الاحتفال بعيد الحب الذي تسمونه بفنانتا زعموا أنها زعموا أنهم يدعون هلا الحب بإذن الزنا الذي حرمه الله سبحانه وتعالى والإسلام يدعو إلى الولاء والبراء دعا إلى الحب بين المسلمين قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين أدعوك الله عليكم يا الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run ó máa bá àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam inú àṣà àdébùwà Muhammad nígbà tí sallallahu alayhi wa sallam tí máa ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ ànábì àmàjọ wọn pé ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ó gbogbo níjẹ́ tó lọ́wọ́ bá ti sọ̀rọ̀ pé tóun fẹ́ àgbọ̀rọ̀ sọ lé mọ́ àfa àpò tún gbọ́rọ̀ sọ mọ́ tàlàfà náà wòlíì kò tún gbọ́dọ̀ sọ báyìí mọ́ ọ kó ti ẹnìkan mọ́ lẹ́yìn ọlọ́run ọba tọ́lọ́ ń sọ ọdún alẹ́ nìkan náà tún sọ kó èké sì tọ́lọ́run ọba anabi ní kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀. anabi a máa sọ báwọn pé ìlànà tí a fi ń sin lọ́n tí yóò fi jèrè ẹ̀sìn náà tí yóò fi lágbàgbà lórí ẹ̀sìn náà tí yóò fi ní ṣe àṣẹdàrú lórí ẹ̀sìn oníkéyàn sin lọ́n pẹ̀lú ànàmígbà Muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀rọ̀ sin lọ́n pẹ̀lú ìlànà tá a là kalẹ̀ fúnra wa àgbọ̀rọ̀ sin lọ́n pẹ̀lú ìlànà tá a fa àkàlà kalẹ̀ àgbọ̀rọ̀ sin lọ́n. pẹ̀lú lànà kan tí ṣéwù kan là kalẹ̀ bẹ́ẹ̀ bá sin lọ́wọ́ pẹ̀lú lànà míì tó yàtọ̀ sí lànà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní alùgbàní. Ànábì sallallahu alaihi wasallam asọ́mọ́ àwọn sọ̀hábà rẹ̀ èyí buru ní burú jù nínú àwọn aburú tí ọ̀dá ọba kọ fún wa ó gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní àánú ni o gbogbo tó bá sì jẹ́ àánú ó lè sìn ọ̀dọ́ ọmọ náà níta anabi sallallahu alayhi wa sallam sọ lélẹ́yìí bẹ́ẹ̀ ló bá kọ́ rẹ sọ mí lẹ́yìn rẹ̀ kó sọ àmọ́ta anabi rẹ̀ jàmá mùsùlùmí kútu wa lọ́sàn-án yìí yóò dá lérí hukumul islam bihtifal bihtifal bi'idil hukm kí ni ìdájọ́ islam pẹ̀lú ká máa sọ pé à ń ṣe ọdún à ń ṣàjọdún àyájọ́ olólùfẹ́ èyí tẹ́yìn máa ń pè ní fananta.

ẹ rojú rí ọlọ́run ọba lọ́ra rẹ̀ àníbi láàbí kí n sọ kí n tó fàyè lẹ̀. a jẹ́ pé gbogbo tí a bá ń ṣe tá a rò pé dáadáa ni tánàbì bá ti sọ kì í ṣe dáadáa. àníbi sallallahu alaihi wasallam èyí ti fi nǹkan kan lẹ̀ inú kọjọ́kílẹ̀ bá ṣe é yóò sọ ìdọ̀mọ náà àti kí n ṣàlàyé ẹ̀ ẹlòmíì wọn béèrè pé wọ́n tún ní fanantain tí wọ́n ń ṣe lójú ayé ànábì àbí yóò ṣe wá pé Islam náà kó dá sí bí Islam bá tún wá dá sí fanantain tẹ́yìn ṣe Islam wa ta ló pé kẹ́kẹ́ challenge wa pé kí ni Islam sọ ń pa fanantain ṣe bẹ́ẹ̀ ní kò fi kankan lè láyé wọ́n ṣàlàyé kí làlàyé ẹ̀ lórí ẹ̀ òun làwọn tá a jẹ́ mùsùlùmí á fi rí pé á ìsìlámù wa ń sọ ń pa panantẹ́ kí wọ́n lè dájọ́ ìsìlámù lórí ẹ̀ òun náà ní kókó kúkúbà wa lọ́sàn-án yìí. abiola wọn bàbá alẹ́kẹ́ ọlá kójú kálá ká iná bẹ́ẹ̀ bá ń sọ ọlọ́run fẹ́yàn bọ́rọ̀ ọlọ́run bàbá aláàkáyé wa kálá ká yẹn la kò ní yé torí pé ọ̀rọ̀ ọlọ́run àti làákàyè wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ gbogbo tọ́lọ̀ bá ń discourse pẹ̀lú wa àwọn nǹkan tó ṣe làákà ìwà ni tọ́lọ̀ bá ní ó ká làákà ìmọ̀lá mọ̀yànlá ló wà yé yàn àmọ́ tí o bá ti ká làákà ìmọ̀yànlá làákà ìtò wà tẹ̀lé làákà ìtò jìnnà là ń sọ o kì í ti làákà ìtò kankan ti sáwọ̀ kò ní yé e. olùwà ni wàmẹ́ yatadakkaru illa hulul albab ọ̀rọ̀ tí mìíràn bá sọ̀kalẹ̀ kò sẹ́ni tó lè ronú sí tí ó mú nǹkan tá a fẹ́ kó mú jáde ń bẹ̀ tó ju àwọn tó bá nílá káyì lọ. àwọn nílá káyì lọ bá bá sọ̀rọ̀ ló fi jọ pé títà káyì bá ti kó fún yàn tán tí ẹ bá ti di dìdìrín tó di wèrè wọ́n ti gbé dájọ́ ti kó lọ́rin tọ̀hún. àkọ́kọ́ kákọ́ lọ mọ̀ pé ìsìlámù wa alhamdulillah gbogbo nǹkan ló dá sí. ọlọ́run ọba ó ṣàlàyé gbogbo tí ń jẹ́ àwọn àdájọ́ àwọn òfin nínú alukuhan ó na ṣàlàyé àwọn àfáyèsì táwọn náà wá ní anabi sallallahu alaihi wasallam àwọn tó ń ṣàlàyé pé àyà ibo ti ti islam. ó lọ́lá ju gbogbo ẹ̀sìn lọ kò tún gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìsìláàmù tẹ́lẹ̀ ń ṣe ó gbogbo ẹ̀sìn ayé ìsìláàmù sọ ọ̀rọ̀ àlìkíyàmọ̀ ìsìláàmù dá sí kìí sí pé tó wá kùn pé àlìkíyàmọ̀ lásán náà ni pé ògùn àìsàn hàn bá sọ hàn ní kẹrì olùwà ni wọ́n bọ́ gbogbo bá fún gbogbo ntọ́nà bá fún ọ pátá ìwálé kìámà ni. wọ́pẹ́bì fíìmà àtẹ́kọ̀ọ́ mọ́ dárò áàfẹ́ gbogbo ntọ́ bá fún ọ gbogbo ntọ́nà bá fún ọ ọlọ́run lálẹ́ kìámà ni wọ́n fi wá o. bàbá fún ọ lówó ìwálé kìámà náà bá ti ní ọ náà mọ́jú jẹ́ pé wọ́n nìkan náà ni àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn tó tuntun mọ́. Karị ìmọ̀lá fún ọ kìyàmà fún ọ náà tó kìyàmà ẹlòmí alábí alábí jọun lógún kò lábí fún ẹlòmí làákà yìí ni gbogbo ntọ́nà bá sà fún ọ dé àlìkìyàmà ni fi wá o tó ti bẹ́ẹ̀ náà a ní kìyàmà bí agbàgbé ẹ o wọn náà nípìn nínú pin tiẹ̀ ni pé ọní ráìtì láti kówó jọ púpọ̀ nínú alùsùn làwọn àìwọlówó àwọn ti láti níbi mọ ni. alùsùn lọ́wọ́ ìwọ́n tó bá rẹ̀ plé káwọn fi tẹ̀sẹ̀ rìn fún òun rẹ̀ bá tó bẹ́ẹ̀ wà látàǹsànà sí ibẹ́kẹ́ nínú dúnìyà wọ́n náà lè ní private jet yẹn náà tètè mọ̀ gùn rẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ kó sàjẹ́ pé tó kù lọ́ọ̀ rẹ̀ nù. mọ́tò tó le jù láyé pé mọ́tò rẹ̀ á àgbàyanu mọ́tò wà látàǹsànà sí ibẹ́kẹ́ nínú dúnìyà wọ́n náà lè lò ó ìsìlámù sí lára mọ̀ méjèèjì ní islam papọ̀ fún wa islam sọ pé ẹ̀gbọ́n tó ń fẹ́ ń wálé kìámà ẹ gbàgbé ayé pé èmi ò ní jẹun tó dùn mọ́ látòní lọ àwọn kan ti ṣe bẹ́ẹ̀ èmi ò ní sun lé tó ní kílé mọ́ inú gbó ní wọ̀ lọ wèrè ń débọ̀ lọ èmi ò ní ṣe ní ṣe àdúrànù kìnìkan mọ́ inú kàńgá ló kù àìsàn débọ̀ lọ. wọ́n lè tán sanà sí ibà kàmínà dùnìyà bàbá kò sọ̀rọ̀ rẹ̀ kò sí tó burú wọ́n lè máa jẹ tàbíẹ́ nípa rẹ̀ bá ká ẹni máa jẹ tòlótòló bàbá ká ayélujára làwa àwọn ẹgbẹ́ eléyìí ẹ̀fọ́ làwọn ń sá báyìí pé tọ́lú báyìí pé ń túwọ́ náà nínú àná kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kó wá sí ilé ọ̀pẹ ẹ̀gbọ́n ọ̀jẹ̀ tòlótòló ọ̀lẹ̀ jẹ́. so Islam dá sí gbogbo ìsẹ̀mí ayé wa ló fà á káńpé Islam ó dá sí ọ̀rọ̀ panáyátá kan sọ yìí. Islam wa wọ̀sọ̀tíyà ni àárín ló wà kò táṣejù ń bí Islam èyí tẹ bá rí láṣejù yìí ni lákàyè ti ìmọ̀ ni bóbìnrin wa wọ sọ nísìnyí tó wọ jàlbábà tí jàlbábà máa ń wọlé tó tún ìkọjá ní bẹ́ẹ̀ yóò bá ní mọ́ra wọ́n bẹ̀rù ní ìwọlé lẹ́yìn tó ẹ̀sùn ti kírun kò ní mọ́. ẹlẹ́hàá ẹ̀ka alẹ́ mi yóò fi kírun kò yá níbi débẹ̀ anábìlẹ̀ ní kò gbọ́rọ̀ ká islam wa kò látẹ̀jù èyí tẹ́ máa ń pè látẹ̀jù ìmọ̀ ìnìyàn débẹ̀ bẹ́ẹ̀ náà islam wa ò fi àṣẹ ètò méjì islam ọ̀fẹ́ ó ní kágó láàrin olúwaníwá kadhalika ja'alnakum ummatan wasatan olúwaláwa aláṣẹ ìjọ ànábì àṣẹ níjọ àárín gbùngbùn ìjọ tó yẹ pé lítẹkùnù ṣùhàdáhà alànà ẹlẹgẹrì àwọn èèyàn iléeṣẹ́ báyìí iléeṣẹ́ báyìí tó ti bẹ́ẹ̀ ń kọ́ wáyà kùnù rọ̀ṣùlù alaykum ṣẹ̀hídà ànábi ó gẹ̀rí ẹ̀yìn náà. tó ọlọ́run bá ní wọ́n jà ná fún ummatan wasatan àárín gbogbo láwọn ata jẹ́ mùsùlùmí. tó bá rí bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run bá ṣe fún mùsùlùmí yìí gbogbo tọ́lọ́run bá fi sínú ìsìlámù yìí kí mùsùlùmí ó wá yẹ pé ìlànà kan táwa wo ìpìlẹ̀ bísílà ìlànà ti wá àwa pé ìlànà yẹn jẹ́gẹ́jẹ́gẹ́ kan ni ló wá wù ú. sẹ́kìnì bá nílà ká yẹ kó wù. káwá rí pé mùsùlùmí pé gbogbo ìlànà tá nàbí gbé kalẹ̀ ò tẹ́wọn lọ́rùn. èèyàn bíi tiẹ̀ kíláàká iye èèyàn tìrẹ àmọ́ ilé kọ̀ọ̀kan. gbogbo ń tá bá rò gbogbo ẹ̀kí mọ́ tí ẹ wá ní pé làákàyè ọmọ èdè ènìyàn àbí nǹkan kan sọmọ èèyàn gbé kalẹ̀ lòun máa tẹ̀lé bí ẹ bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ yọ lóṣù lẹ́yìn òní mùsùlùmí tọ́lọ́ wọn bá ti fọnà mà báwo ló dùn àmọ́ rìn rí ẹni tọ́lọ́ wọn bá ti sọnù ọlọ́run bá ti fọnà Islam àtàjẹ́ mùsùlùmí wọn ti fọnà mà gbogbo ń tá a máa tí máa ń wúyàn ṣe Islam àti sàlàyé. ọlọ́run akìlọ̀ fún wa ó lágbọ́dọ̀ kọ́ sí àwọn hálùlù kìtà wàlá ń tàdúdú ànkàlì yahoo wàlá ń nasọ ọlọ́run ní wa muhammad inú yahoo ò lè dùn sí ọ láéláé inú nasọ́ra ò lè dùn sí ọ láéláé àtàtà tẹ́bi á ní látàkùn ó dìgbọ́ tẹ́ bá ń ìlànà táwọn gbé kalẹ̀ gángan ó di gbọ́tẹ̀ bá ń tẹ̀lé nǹkan tó láìpẹ́ rẹ̀ ẹ wà àwọn yahudi aláwọn èsì jù lágbàáyé àwọn christian àtàwọn jù aláì alùpùpù náà lè jù lágbàáyé tẹ́lá àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yòókù wọ́n fẹ́ràn yín tókè alùpùpù náà nìkan ní máa ń takò tí yahudi bá gbé wá pé àfẹ́ kò bá ti wá mu. النبي صلى الله عليه وسلم عند قال لكم خالف اليهود ọ̀nà sọ̀rọ̀ anabi ni gbogbo táwọn yahudi bá gbé wá anabi ni ẹ̀yapa gbogbo táwọn ọ̀tá ẹ̀sìn bá mú wá anabi ni ẹ̀yapa rẹ̀ ọ́pọ̀sìtì ẹ̀ nìkan ni wọ́n ṣe. òun jẹ́ pé níjọ́ tí ọlọ́run sọ àyà haibọ̀ tó sọ kalẹ̀ ọlọ́run ni ẹ má súnmọ́ àwọn obìnrin má anabi wa fẹ́ sàlàyé ẹ̀ anabi ni ẹ̀gbọ́ bíyàwó yìí máa ń ti haidọ̀ ìsìnàrú ńlá ṣẹ́yìn gbogbo nǹkan pátá ni ẹ máa ṣe pẹ̀lú àwọn ìyàwó yín gbogbo nǹkan tẹ́ ẹ máa ṣe tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ni ẹ máa ṣe ìlànìta ìsúnmọ́ táǹkàn tọkọláyà nìkan lẹ gbọ́rọ̀ sí ẹlẹ́kìsì rẹ̀ ẹlẹ́dìmọ́ ẹlẹ́jọ́jọ́ǹkọ̀ ẹlẹ́jọ́mọ́kọ̀ ẹlẹ́jọ́sọ̀kọ̀ bàtà àwọn ìyàwó dí inú bí wọn wọ́n ní kí ni máa ń ṣe Muhammadu kan ó fẹ́ràn kó máa takò wá dédé kí ló fà á àwọn yẹ̀húdí báwọn ìyàwó wọn bá ti ń ṣe háídọ̀ ó jáde nínú ẹ̀yàn ni àdébíyà ni èyí máa jáde ìtìnáwó kúláṣẹ gbogbo nǹkan ní ká máa ṣe pẹ̀lú àwọn ìyàwó yìí. so yẹ̀húdí tí wọ́n ti lọ báyìí ká àgbàbá yìí lọ ní ní sísan pàwà nìyẹn èyí táwọn bá ń ṣe gẹ́gẹ́ làwọn máa takò ẹ̀sìn wa gẹ́gẹ́ nu anabi sallallahu alaihi wasallam anabi ni ẹgbọn ẹ máa fi rúgbọn ilẹ̀ púpọ̀ dáadáa púpọ̀ mú yín ẹ máa dínkù ó ní tẹ àwọn yẹwúdí àwọn yẹwúdí tí wọn àwọn a máa fá irun gbọn wọn ó wàá fi túbọ̀ múlẹ̀ gẹ̀rẹ̀bẹ̀ anabi ni ẹ̀yẹ fi túbọ̀ mú ẹ̀yẹ ẹ̀yẹ máa fá ẹ fi yapa wọn irun wọn ẹ irun gbọn tí fi kalẹ̀ ẹ àwọn àwọn òfin irun gbọn kalẹ̀ àwọn wàá fá túbọ̀ mú tiwọn alebi ni ẹ̀yẹ́mọ́ pàtì yìí ẹ̀mọ́ múdí ẹkú bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ àkọ́tàdáàlìkà jẹ́ ànákọ́ ummatan wasata. so mùsùlùmí ara ẹ̀sìn ẹ lọ́wà kọ́ máa ègé sí yahudi àti nàṣọ́ra inú ẹ̀sìn ẹ lọ́wà gbogbo tó bá ti ṣe kakó wọ́n lọ bẹ̀. lónìí kí là ń ṣe nítorí wọ́n ń ṣe gangan ẹwà wọn ti kìlọ̀ fún aláìgbọ́ lẹ́fẹ́ yà ẹwà ló ti kìlọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó níbi tágbára yín wà gẹ́gẹ́ fẹ́yìn mùsùlùmí stone lágbàáyé oníkẹ́ mọ́ yapa àwọn Yahudi àti Nasara lónìí ìlànà tànẹ́bì tó gbé kalẹ̀ ní ti wà láì kò tẹ́ alọ́rùn mọ́ ìlànà Yahudi gbogbo tẹ́bẹ̀ ń ṣe ìyànà Yahudi ni bẹ́ẹ̀ bá sí ìyàwó nígbò lẹ́ ń ṣe bẹ́ẹ̀ kò lọ́dọ̀ lẹ́ ń ṣe tí wọ́n á sọ tànẹ́bì fún yín báwọn bá ti àwọn àwọn àwọn bá yín náà àwọn òun bàbá yín wájú ànábì níta ni ẹ máa ń sọ mọ́ rèé káà bá yóò wá gbádùn ni ẹ bá wí bẹ́ẹ̀ tí wọ́n ń lata yìí ni ẹ bá wí bẹ́ẹ̀ àmọ́ níta ànábì sọ lélẹ́yìn wọ́n sì rán ànábì ni ká ń rán àbá tí wọ́n rán àbá yín iṣẹ́ tí wọ́n rán ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ bá sì jẹ́ tí wọ́n yóò kábùkù yóò ti fẹ́ jẹ́. Ànábì lọ́tọ̀tọ̀bẹ́ẹ̀nà súnẹ̀nà mọ̀nkánà kọ̀bùlàkù àtìkọ̀kan bọ̀ wá o alẹ́mi ṣe ń ta òfin ìlú ni láàmù wa nùn ẹ̀yìn rọ́gbọ́n dá sí ẹ̀yìn ọmọlẹ́yìn ẹ̀yìn mùsùlùmí ẹ padà máa tẹ̀lé lánà àwọn tó wá síwájú yìí ẹ padà máa tẹ̀lé lánà wọn. anábìrin ṣọ́bùrẹ́ fi ṣẹ́bùrẹ́ tó bá fi gbé bí ọwọ́ kan báyìí ẹ̀yìn ló fi gbé tẹ̀lé wọn wọn ò ní bàbá gbé ìgbọ̀ngàn ẹ̀yìn ló gbé ẹjọ́ máa fẹ́ san wọ́n ṣẹ̀ níbi ìlànà tí wọ́n ní. Ànábì ní títí kọ́dà tó bá wọ ìsàǹdí ti lọ ẹ̀yin mùsùlùmí ẹ̀ tó tẹ̀lé wọn wọ́. Qalu ya Rasulullah al-yahudu wan-nasara àwọn sàmì wá béèrè tó wà nẹ́bí pé tí àwọn ọkọ̀ lápàdà máa kọ́ sí wọn yìí tí èyí ti yẹ̀wúdí àti ilẹ̀ tẹ́pẹ́ ti fọ̀tá ayé náà yín báyìí lẹ́yìn àwọn tí ó jẹ sẹ́rí ikú ọlọ́run ti hàn yín báyìí ó sì ní ajá tí wọ́n sọnù ní gbọ́bẹ̀rẹ̀ ọjẹ́ àwọn tá níbi sọ̀rọ̀ náà wà lọ́wọ́ sọ́nà tó lè mọ̀ tẹ̀lé tó bá yá kí wọ́n kó bá ibi ẹ̀sìn àwọn ènìyàn tẹ̀lé lónìí o àwọn náà gbé falantain wa falantain bóòlù ti bẹ̀rẹ̀ àwọn bá ti wádìí parẹ̀ wọ́n ní kan náà wọ́n bá òun ló kọ́ bẹ̀rẹ̀ panantain láyé nítorí ó bẹ̀rẹ̀ rẹ̀ nù. every February fourteen February ló gidi ní ní Rome ó si ní bẹ́ẹ̀ tó máa ń ṣe ọdún àwọn tó bá ń gan tó bá ń wọn ẹ̀rí kéèké sọdún ọmọlúwàbí ọdún wèrè ni ọlọ́mọ yàrá wèrè ẹni kó onímọ̀ sí fanata àfẹ́ranko èèyàn mo fi ọlọ́run búra ẹ̀rẹ́ lẹ́yìn tó kó mọ̀ sí fanata ṣe bá ti ịba báyìí ẹgbàgbé ẹranko gbà ni nítorí pé ìṣesí ẹranko ni kèé ṣèṣe sí ọmọ èèyàn ó lẹ́bọ̀ọ́ mú bí o bá sí ó lè di rẹ̀ kí wọ́n ní ìkòkò olókun lọ́yàn nígbà tó wà kékeré àwọn òtakò tán àlójú ẹ̀kọ́ níbẹ̀ ẹkùn bá fún lọ́yàn yóò fẹ́ tó wá mẹ́ àmọ́ kí ló fẹ́ fà jáde ń bi ìtàn náà olókun wa fẹ́ẹ́ tó fẹ́ fà jáde bá takò sí náà àtakò tí o bá jà jáde ó kàn án ó kú òun àtọ́lọ́ọ̀ pẹ̀lú lọ́tọ́ pa wọ́n gbàtẹ́lẹ̀ wá fún ní ọ̀yàn olówájọ́ strong kò ní kọjú kò ní dájú kọ àwọn àkẹ́kọ̀ọ́ bá wọn jagun àti kọ́ wíìnì wọn kí ló bá ti fi wíìnì kí ló bá ti fi wíìnì àwọn nítorí pé ẹranko tó fún ní ọ̀yàn ni subhanallah ta ló ní ìjà lọ́wọ́ walillahi ìjà ọlọ́ọ̀ba ló ní yìí ka ká gorí ọlọ́ọ̀ba ló ní ọlọ́ọ̀ni mọ̀ fún yàn lẹ́gẹ̀gà ìjẹ̀gà kìí sèyàn kìí sẹ̀dá ọlọ́ọ̀ba bẹ́ẹ̀ ní pé báyìí ló ni ẹ̀tọ́ ọlọ́run lágbẹ́fẹ́ nìyẹn wọ́n máa ń ṣe ọdún yìí inú àwọn àkídà tó wà wọ́n ní ọdún yìí tó bá fẹ́ ṣe nígbà náà gbogbo ẹni tó bá wọn tí máa ọlọ́run sọmọ fún wọn fi lè wá bẹ̀ ó wá ní bá ti máa ń ṣe láwọn ọ̀nà oríṣiríṣi nígbà míì wọn mú wọn mú ajá wọn apá ó du wọn agba ẹ̀jẹ̀ rẹ̀ wọn agba ẹ̀jẹ̀ rẹ̀ wọn awa obìnrin ọmọ obìnrin tó ti bàlágà àtọmọ ọkùnrin tó ti bàlágà wọn abọ àwọn méjìlá sọlẹ wọn o wọn afẹ́ jẹ yóò fira wọn la wọn atún ọmọ alẹ wọn atún ọmọ ìkan kan wọn àdìgbò díẹ̀ kí ni ká máa ṣe mẹ. fanantan àyájọ́ olólùfẹ́ ti ṣàlàyé tá a fẹ́ àwọn ọlá nífẹ̀ẹ́ àwọn ọlá nífẹ̀ẹ́ ìsìlámù ti ṣàlàyé dandan ni ká nífẹ̀ẹ́ àwọn kan dandan ni ká kórìíra àwọn kan ìsìlámù ti ṣàlàyé àgọ́ nífẹ̀ẹ́ gbèrè tó wáyé pé torí tọkọtaya náà fi ṣe fanantain ṣé ẹ̀kan lọ́dún bẹ́ẹ̀ bá ya wèrè ẹ̀kan lọ́dún lẹ́mọ̀ níbi ara yín aṣọ burúkú ti mọ wọn jọ náà dénjà aṣọ pupa ẹ̀rí ẹlòmíì wà láì ẹlòmíì tó tẹ́rin ìlà pupa gọ́ọ̀bù pupa ẹ̀wù pupa ṣòkòtò pupa bàtà pupa aago. wọ́n náà ti ọtí lébèlè ààrẹ tẹ̀sẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ ọmọdé jà lọ́nà yọ kíláàkù mọ́ nǹkan ẹ̀kọ́ lẹ́yìn pupa ní dẹ́njà lọ́tọ̀ pupa. ẹ mọ̀ wá rí ọmọ mùsùlùmí ọ̀nà wọ́n ti polówó rédíò nísìnyí táwọn yóò lọ sí bá wọn lọ sùn mọ́jú ń bẹ́ẹ̀ ọkùnrin ó wo obìnrin lọ lé obìnrin wọ́n pè lọ lé ìdíná lélẹ́yìí ní nǹkan tí Islam wá tako àbí ìdíná kílẹ̀ yìí ló fi jẹ́ pé gbogbo mùsùlùmí tí máa ń bá wọn ṣe wàláhì ẹlẹ́ṣẹ̀ ni gbogbo mùsùlùmí ní òṣèlú ṣe ní àwọn ìlú burú bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wọn náà kájínà sí ìwà burúkú ni tó yẹ káwọn bá lọ́wọ́ mùsùlùmí ìwà tí ń pèpè sí ìdíná ni ìwà tí ń pèpè títí náà ni islam az-zaniyatu waz-zani fajlidu kulla wahid minhuma ó tún bọ́ mi wala taqrabu az-zina ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ zina èyí tí a fi fana tẹ́tún á ní kí wàá ṣe zina tó bá rí bẹ́ẹ̀ àwọn afáwa ní ìdájọ́ lórí ẹ̀ gbogbo mùsùlùmí èèwọ̀ ni fún mùsùlùmí kó máa ta gbogbo tó wá fi ṣe panantain ìwọ ni kó máa tà á gbogbo ọ̀tá káàdì rẹ̀ ìwọ ni o àwọn ọmọ ni mọ̀dálà mọ̀sánná sunnata tẹ́jìhà ẹni bá ń rán àwọn èèyàn lọ́wọ́ tán fi ń rí aburú ṣe kọ́láhù wíbùrùhà yóò gba ẹ̀tẹ́ tiẹ̀ yóò tún wá gba gbogbo ẹ̀tẹ́ gbogbo àwọn tó máa ń sa aburú ni mùsùlùmí kọ́ ọ ọgbọ́ ọ̀tá káàdì fanata ọgbọ́ ọ̀tá fúláwà rẹ̀ ọgbọ́ ọ̀tá sọ̀rọ̀ any sign ọgbọ́ ọ̀tẹ́ ìlú wa burú mẹ́ ó tún wá kíra wọn ẹlòmí lè tòkú wálẹ̀ yìí yóò àti fanata ńlẹ̀ yóò ti èkó wá sí lọrin yóò àti fanata yóò àbọ̀ olólùfẹ̀rẹ̀ olólùfẹ̀rẹ̀ mẹ́ skul bọ́bá kú kọ́ bọ́bá kú ọ̀kú rẹ̀ o bọ́bá lájẹ́ẹ̀dì ọ̀kú rẹ̀ nítorí lẹ́yìn ẹ bá jọ wọn mùsùlùmí islam wa ọ̀lànà ìlànà islam ẹwà bẹ́ẹ̀bẹ́ ìlànà islam iyì bẹ́ẹ̀bẹ́ ìlànà islam kò lábùkúnú ìlànà islam kò lábà wọn gbogbo ntálẹ́ sallallahu alaihi wasallam tó mú abúwa ìkẹ́ wà ní bọ́bá tó gbéyàwó lé lọ fẹ́yàwó bọ́fẹ́ gẹ́fẹ́ òun náà ní bí fanatán bọ́bá ní bọ́fẹ́ ìtàbá fanatán sí islam ò ti fẹ́ yùn tó bá ti tó yàwó ní lọ́fẹ́yàwó wọ́n yẹ kí bomi kalẹ̀ wọ́n yẹ déètì ìnálẹ̀ fẹ́ ṣeun kọ́ lè bá àwọn ọmọ rẹ ni bàbá akẹta fẹ́ra wọn táwọn mọ́ra wọn wọ́n èlú ra wọn àbí ẹ̀yẹ kí ẹ̀rọ tó mọ́ra wọn tó pé pé ọdún mẹ́wàá wọn ti lójú ọ̀nà tó ń fọ́ra wọn gilé rí nìsí ẹ̀ lè mọ̀ wọn obìnrin ẹ̀ lè mọ̀ wọn obìnrin bẹ́ẹ̀ bá gbé wọn lé oúnjẹ máa yọ lọ́kọ̀ọ̀kan bá bí lọ sẹ́yọ̀ tó yọ̀ míì fatima kejì ló tún yọ mí a èwo tó léyìí ẹlẹ́kẹta tó bá ti wá di yálé ó ti jàjẹ́ àkókò ìtẹ́rẹ́ ọmọdé ẹ̀ka rẹ̀ ni ẹ̀yọ́ ọkùnrin náà ń gbọ́ bẹ́ẹ̀ bá fọ́nà bá fọ́nà ọkùnrin náà ní tiẹ̀ lọ́wọ́ fọ́nà bá ti wọ́ bí wọ́n ti wọ́ bẹ̀rẹ̀ báyìí ló wà náì kò fẹ́ jẹ kínní kò bá ló fẹ́ jẹ kínní tó bàrà mẹ́ta bá ìrọ́ sí ni títí ló bá yọwọ́ díẹ̀ díẹ̀ ẹ ti bá yí tẹ̀sẹ̀ dẹ́ àfà díẹ̀ díẹ̀ ló bá yá ọba ti gbogbo sínú rẹ̀ sẹ́ ẹ mọ̀ tara yín jẹ ìlànà Islam dá wà láì láàbí Islam fún aláàyè ká máa déètì obìnrin obìnrin tó bá ti rẹ́dì tó fẹ́ lọlé ọkọ tó bá ti kọnu sí ọ tó bá ti rẹ́dì gbà kọ́ sí lọ sí ìsìnkọ́rọ̀ kọ́ sí wádìí ẹni yẹn tó bá ti wá wádìí ẹ̀ tán tó bá ti jọ́ kẹta wá pè wọ́n tọ̀ ẹwà ìdílé alájú wa ń yẹra ayé wa ń lé alájú yìí bó kù díẹ̀ o eléyìí gbọ́njọ kú bọ̀ kí ló máa ṣe o táwọn kí ló máa ṣe ọ̀fẹ́ dọ́gbọ́n nù bẹ́ẹ̀ náà ni obìnrin tó kùnrin bá ti kọnu sí ọ àmì obìnrin tó kùnrin bá ti kọnu sí ọ fẹ́ fẹ́ lọ́tọ̀ nínú oníjọba àwọn oníjọba kí báyìí alájẹ àbò àwọn olùgbà nísì o kí ni ká máa ṣe salamu alaikum nti bẹ́ẹ̀ bá ní girlfriend tẹ́ẹ̀ ní girlfriend tani ti fanata ń sí èyí bẹ́ẹ̀ ni ó sì nítorí léyìí wàláì àdín ìbàjẹ́ ni jẹ̀mọ́ ìbàjẹ́ ni ẹ̀ nírí ọkùnrin àtòbìnrin tí wọn ò tí ì ṣe nìka kí wọn bá wọn ṣàṣepọ̀ ìṣesí ẹranko ni ẹ ìṣesí ẹranko tí wọn lè gbélé yín kọ fún yàrá lé ọ̀dọ́ kí nìyí bọ̀ ní ti kọ́dà àti báyìí kọ fún yàrá lé òkọ lọ pé ẹranko kọ ẹsẹ̀ ń ti ṣe ni ẹ̀rú ọba yìí ọ̀dẹ̀ ẹ̀ tánàbí ká ṣe ọmọ tí wàá jẹ́ lára wa wọ́n pàdé ọmọ burúkú lọ́wọ́ burúkú ti láwùjọ tára lónìí fanatana ní bí ẹmú tètè kalẹ̀ yóò bí lẹ́yìn fanatana oṣù mẹ́fẹ̀ẹ́ wo ìṣẹ́ tí mo fẹ́ lé fanatana lélẹ́yìn ọlọ́run sàmànà wa o ìbàjẹ́ lélẹ́yìn mọ́tàwá kákó láwùjọ ọlọ́run ìbàjẹ́ mọ́tàwá kákó láwùjọ ọlọ́run la ilaha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك صلى الله عليكم كم الله ويا جنجة الله وبا نبوى محمد صلى الله عليه وسلم في خطبة لا فقط الصلاة والسلام ìdájọ́ Islam ti ń bẹ fún ìmọ̀ títí ọdún àyájọ́ olólùfẹ́ haramu ni kúfúrú ni ṣíríkù ni bí yẹn bá ṣe é àbí yẹn dá sí o lè kó sí ẹsẹ̀ ó sì lè kó sínú kúfúrú ó sì lè kó nu ṣíríkù èèyàn lè ṣe fanantan láyé kó já sórí fún ọ̀dọ̀ Ọlọ́run ọba aburú ni kájínà sí. jama mùsùlùmí ọlọmọ sọwánu o ẹni tí ó sọwánu ọlọmọdé abáàrin àwùjọ wa yìí a máa dẹ́rù bàyẹn jojúmọ́ bá a ti rán lẹ́ńtù bá a ṣe ní káwà kan kalẹ̀ máa burú mọ́ àǹkan tó kírètì ẹ̀. èwo tún ni mò ń lé ọlọ́jọ́ márùn-ún ìránu ní pọ̀lọ́ ìràrí ẹ wá sọ àwọn ọmọbìnrin ẹ wá sọ wọ́n di ìránu gbàtà yìí yóò ní tẹ́ kí ẹ máa ṣe mọ̀lú láti jẹ ẹ̀ta kí ẹ máa ní ṣe kí ẹ máa ní ṣe lọ látọ̀sọ́ gẹ́gẹ́ ní o látàgọ́ méjìlá dàárọ̀ ọjọ́ kejì ẹ fẹ́ ṣẹjọ́ márùn-ún bẹ́ẹ̀ wàláì àwọn òbí náà ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ fọ́nú fọ́ra àwọn ọmọ yín aníkẹ́rin súnà ní kọ́mọ́rin èyí lànà yín náà ni àwọn ọmọ lẹ́múnú ọ̀rùn lọ́wọ́ lẹ́múnú ọ̀rùn látago méjìlá di òru ìranù ni o mòlúdi ọlọ́jọ́ kan ìranù ni kò sí mẹ́sì fàhátù kùránà kò ikú tó iná sọ́ọ̀dì kí kálẹ̀ bá ní ẹ̀rí lẹ́ni tẹ́ẹ̀tẹ́ mẹ́rin wá o bí ti àmọ̀lúdì ẹ̀tún àti ọlọ́sọ̀ ọlọ́jọ́ márùn-ún àlùwàlá ológbò ọgbà àti kanrajẹ náà ni ìranùgbà àwọn obìnrin wà tẹ́ sínú òtútù ó wà sún mẹ́rún lálẹ́ tẹ́sí lẹ́lẹ́lẹ́ yìí ó ti kú sánẹ́bí tí ó mẹ́wọ̀n rí ó sí àwọn obìnrin jọ tó wá lo complete five days tó wá ti débẹ̀ lọ́jọ́ kan látàrílẹ̀ ó dé àfúgbà ọjọ́ kejì tó tó kú ó mú ìjọba ìjọba tó ń bọ̀ ẹ mẹ́rin wá balẹ̀ bá ṣerú ẹ̀rí ti ránu ní gbogbo òkú tó bá gbọmẹ̀ láyé tó ti lọ jẹ̀yú gbogbo òbí tó gbọmẹ̀ láyé tí ń lọ bí ránu tó ń tẹ́bẹ̀ òní tó gbọmọ̀ à ń tẹ̀tẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ó láwọn mẹ́ta kan bẹ la yukallimuhum Allah yawm al-qiyamah ọlọ́run ní bára sọ̀rọ̀ wa la yuzakkihi ọlọ́run ní sọ̀rọ̀ mi ẹ̀fẹ́ wọn wala la yukallimuhum wala yanzuru ilayhim ọlọ́run ọba ò ní síjú àánú wọn wọ́láhùn àdáàbùn àlìm ìyẹ́ lẹ́ta ìró ọlọ́run fi jẹ wọn ọlọ́run ń ka nínú wọn ẹ̀dẹ̀yù ẹ̀dẹ̀yù gbogbo òbí gbogbo òbí tọ́mọ rẹ̀ ń ṣèrànù ìyàwó rẹ̀ ń ṣèrànù wọ́n gbàláyé gbogbo wọn kọ́kọ́ gbàyàwó rẹ̀ kọ́ lọ máa ṣèrànù bẹ́ẹ̀ ni tó lọ sùn bẹ́ẹ̀ mẹ́jú subhanallah wàlúwà àbí ọjẹ́ ìyàwó bàbá ọmọ wa gbóyúnkóyún ọba yín lé kẹrin ohun tìmọ̀ lúdì fúnjọ márùn ọlọ́jọ́ kan dà alánìkan òṣùwọ̀n títẹ ìwà òṣùwọ̀n adàgbà kọlẹ̀ báyìí kẹrin ṣe pòlì kan títà díẹ̀ five days ni ó wá di àárọ̀ ọjọ́ kejì tó kù ń bẹ́ ẹ̀dì ní ẹ mọ́ àwọn obìnrin ìbàjẹ́ ni jama gbogbo àwọn tó yẹ tó yẹ kí wọ́n tọ́pù wọn tí wọ́n tí wọ́n dákẹ́ rẹ̀ ọlọ́run obìnrin láti kìyàmà èyí a kápá là ń ṣe àmọ́ àwọn ni àwọn tó wá kó wọn jọ wọ́n jẹ̀rán jọ lọ́wọ́ bá ìyá tí wọ́n jẹ eré ti márùn gbogbo àwọn tó pa ìyà tí wọ́n jẹ ìrírí ti máa ń lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ti jẹ́ ẹ̀yà tó ọdọ̀ ọlọ́run ọba o ìyà kọ́kọ́ ẹ̀yà pàlẹ́ Muhammad alábìnrin tí o bá ti rú ẹ̀sì ẹ má yẹ bá gbé wá tí o bá ti rú ẹ̀sì ẹ má gbé wá mọ̀lúdì ò ti rú ẹ̀sì ẹ tó wá ń ṣe lọ́fọ̀ọ́ ẹ̀ lókìtì ìyà kọ́kọ́ jẹnu ọ̀n tàbí alẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn lẹ́ẹ̀kejì ọ ń sọ àwọn gbogbo ẹgbẹ́ sọ àwọn èèyàn nù àwọn wọ́n sọ nù wọ́n jẹ ìyá tiwọn sọ àwọn èèyàn nù wá ká àwọn pọ̀ tó wá sáǹsì ìyá rẹ lẹ́nu ẹ bá gbé ẹ̀yìn arụ burúkú ni o ibi ò tó ni o e tó sọ fún ilé àárọ̀ yìí náà ó ní àbábọ̀ lẹ́yìn pẹ̀lú àwọn eléyìí wọn ò já fún àwọn òṣùwájú ó lóun ọ̀tẹ̀ rájú tátùbá sẹ́ẹ̀sì ẹ̀sí ní àwọn lóru fẹ́ ń pariwo táwọn tí wọ́n yọ àbí ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ kọ́yàwó ee, kọ́kọ́ gbádùn ìyàwó ẹ̀ ẹ̀ẹ́dẹ́ kọ́kọ́ gbádùn ìyàwó rẹ̀ ó ní ọmọ lọ ni o ọkọ yìí mọ́ di ìyàwó yìí mẹ́ni ń tayà ẹ̀ pàdé àbúgbà ni ìbàjẹ́ lélẹ́yìn náà nítorí kájìnà sí ẹlẹ́karùn-ún ìyàtá jẹ náà ẹ̀ ń parọ́mọ́ náà ẹ̀ ń parọ́mọ́ náà ẹ̀ ń parọ́mọ́ torí tí ó kó àwọn èèyàn jọ bá ń lè lóko ẹ̀sìn ló parọ́mọ́ lọ ni. bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ bá gbé yà mẹ́rin yìí ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbé máa bá lọ bẹ́ẹ̀ wọ́n ti máa jọ náà bá. ẹ̀yin fi ìbàjẹ́ ṣe fáàrí. ẹ̀yin fi ìbàjẹ́ ṣe fáàrí. èmi tó ní ilẹ̀ ní káwọn èèyàn mọ̀ pátá wá. mo rí sí jẹ ìgbẹ́. àwọ̀tẹ́lẹ̀ ẹ̀yin ẹ̀rú lọ ẹ̀pá ara yín jẹ́ bí ọba máa wọ̀ ní sẹ́súnà nẹ́bí yóò ti sẹ́súnà èèyàn súnà yóò bá yẹ súnà ó di ọ̀la ara burú yín wọ́pẹ́ àbí ọ̀dọ́ rẹ̀ máa sá wà bí ẹ̀dọ́kẹ́ wá sá ó kí àfún àwọn ọmọ rẹ̀ yà yà bí wọ́n mẹ́rin nìkan sọ fún ìjọ ní ó òun kapa ẹ̀ àbúrò tí ń lọ bí

ẹ̀yìn tí ń ṣe súnà ẹ̀nìlá ọmọ tí lọ sún bẹ mọ́dú ẹ̀ nílà káì láyẹ̀ta wà yí kí ẹ fọwọ́ obìnrin lẹ̀ kọ́lọ̀ sún kọ́lọ̀ sún tamájú kí ní sí àwọn eléyìí gẹ̀ a sì pariwo ẹlẹ́gbọ́ ọlá ìranù ni o tọ́ iná ha rí tẹ̀síọ̀ ìta alágbára sọ yìí tọmọ ń ṣe àtẹ́kọ̀ọ́dà ìlà rọ́bì ìṣẹ̀bìrà ẹni bá wùkó gbọ́ ẹni bá wùkó mọ́ gbọ́ àmọ́ ó dá lójú ọlọ́wọ́ ọba ó dá náà àwọn èèyàn náà ni ó àwọn kan ló ti ṣe gbìkó náà èyí arẹ́tàwọn sá òun ni kẹ́ má jẹ kẹ́ má jẹ gbìkó náà ọlọ́wọ́ ọba torí ni tí ó sàlàyé fún yín àwọn kan orí abẹ́ ọlọ́wọ́ ọba balẹ̀ ìsọ́kọ̀ mẹ́rin àwọn tí wọ́n ń ṣe ranù káàkiri báyìí tó ń pẹlẹ́ sí ìtorí ranù ní ẹnìkan ò ní máa ṣe mọ̀lúdí àfóòlè èèyàn one one nine ẹ̀ tí gan náà ṣe ọlọ́run jẹ́ ẹgbọ́n èèyàn níṣẹ́ lọ́wọ́ ń ti náwó ẹ̀ ẹ̀ nígbà ká ìbá èèyàn níṣẹ́ lọ́wọ́ ó lóun ṣe títà tẹ́lẹ̀ òun fi títà alẹ́ lókòó sówó òun àti títà màwá ṣiṣẹ́ mọ́ EFCC iṣẹ́ tó mọ̀ sí pọ̀ o EFCC iṣẹ́ tó mọ̀ sí pọ̀ o ẹ máa wọlé àwọn àfáà káàkiri àfáà tó bá ti lo mọ́tò ẹ̀kan bẹ́ẹ̀ pé mo lọ ti rówó kọfíra mọ́tò ẹ wo iṣẹ́ tí máa ń ṣe ẹ wo iṣẹ́ tí máa ń ṣe wọ́n ní sáà tó ń ṣe dísà lọ sí kọfíra tí ẹ ti jàpá lọ́ra pẹ̀lú dísà yìí náà nínú bá ṣe fi náà wàláì ó yẹ kí ẹ wọ́n á pọ̀ bá ń jaburata ọ̀láìláàdì ìbàjẹ́ ni o ẹ wá fọ́ lẹ́rán ẹ wà lè ori kíní ori. Awọn mọ́ wọ́n wọ́n mọ́ orí pọ́sẹ́kọ́ orí àwọn tá wọ́n وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته